بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أنا كفر أتورى الكلام تولى رسول محمد صلى الله عليه وآله وسلم أيونا ولهم كل مثل شفا وراء النبي àwọn sọ̀hábà nábì àti gbogbo mùsùlùmí tó bá ń tọ̀ ìlànà àwọn wọ̀nyí láti gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé láti gbọ́ ìlànà ìṣẹ́ ọlọ́run ọba yé kọ́lọ̀ kó ṣe ní àti nìkan náà mú sí àlámọ̀ ìwọ̀n orí bẹ́ẹ̀ la ilaha illallah ní kíláàsì tí a ti pàdé ara wa kẹ́yìn àlàyé ọ̀rọ̀ ti dé verse seventy two ní sọ́sọ́ àrìmọ́ nígbà tí Allah subhanahu wa ta'ala tó ń tó àṣírí àwọn aburú tó ń jẹ lẹ́mìí àwọn àrùn kìtà against Islam àti àwọn mùsùlùmí ẹ̀rí pé láti àyà tọ́lọ̀ ti ní قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم láti àyà yẹn bẹ̀rẹ̀ lọ bẹ́ẹ̀ tó ibi àyà tá a fẹ́ tó ń ṣàlàyé rẹ̀ fúnra wa lẹ́nu ọlọ́run sáà ń dojú ọ̀rọ̀ rẹ̀ ń dojú ẹ̀rọ fún àwọn àmì ìṣàlẹ̀ torí pé tó béèyàn bá béèyàn méjì bá jìnnà síyàn káyọ̀ méjì bá jìnnà síyàn ó ṣe é ṣe ká ndị ẹni tó ti fẹ́ súnmọ́ ní díẹ̀ lẹ́nu kejì lọ bóyá ìjókòó àbí ní ìjẹ́ ìran na súnmọ́ ẹ̀jẹ̀ kejì lọ tó bẹ́ẹ̀ ni áfíríkà ti jẹ́ sáwà mùsùlùmí tá a bá fi wọ́n wé àwọn ọ̀ṣẹ́bọ bójúbọ̀pẹ̀ wọ́n súnmọ́ wa ju àwọn ọ̀ṣẹ́bọ bójúbọ̀pẹ̀ lọ torí pé wọ́n ń pàkó mọ́ra fáwọn ń tẹ̀lé àwọn ẹ̀sìn èyí tí àwọn ànábì táwọn gbàgbọ́ mú wa ìgbà tó wá ṣe wípé ibi tí wọ́n gbà fún wa yìí náà awúrú wọn wá lé àdéṣì Islam àti mùsùlùmí jàwọn tí wọ́n jọ káàkà gan lọ láwọn ọ̀ṣẹ́ lọ imú kí Allah subhanahu wa ta'ala kó máa tú àṣírí aburú wọn tí wọ́n ń dá ní kọ̀ọ̀kọ̀ kó máa tú ìlú lọ́wọ́ láti máa gbọ́ yóò pé kódà tó kọ ìjà ìta ìbájú sára wọn tó ti bẹ́ẹ̀ èrò wọn tí ti ń jẹ́ sí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àti ìlàkàkà wọn láti dojú àwọn mùsùlùmí délẹ̀ ń bẹnu tí wọ́n ń rán ní gbogbo ọba tí wọ́n sì ní dẹ́yìn sálìkì àmì èdè. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الطائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون واكفروا آخره لعلهم يرجعون ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أن يؤتى أحد مثل ما أوتيتم مثل ما قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم والله ذو الفضل العظيم olúwa wa ọba rínú lè ọba tí nǹkan kan pamọ́ fún ìjẹ́rò ẹ̀mí wa ní ìjánìyàn wa ní gbogbo bí tá a bá pupa mẹ́sí ibò òjì wa nígbò tí kò náà ló wa tó jẹ́mi wa ń ta ohun ẹ̀mí ó mọ̀ ń pa rẹ̀ ìpìlẹ̀ àníyàn wa ó mọ̀ sí kó táṣì rí èròǹgbà aláboró sáwọn èèyàn kò ní ọlọ́run ọlọ́run ní àwọn àjọ kan nínú àwọn ahìlùkìtàbí kìí ṣe gbogbo wọn tó sí mẹ́jọ ní kó já wọn yọ̀wó torí pé ìjọta tí yọ̀wó ní àtìnà sọ́rọ́ nípa mùsùlùmí ṣe ó fúyẹ́ jùra wọn lọ ó sì nípa jùra wọn lọ ọ̀tá àwọn yọ̀wó ní mùsùlùmí àti ó ti àwọn lọ ọlọ́run sọ لتجدن أشد الناس عداوة للذين آمنوا للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون قلوا أول وعلى محمد صلى الله عليه وسلم وما روى تيوزلقوك ما هو مسلمين تيوزلقوك لطا ما هو من يوزلو àwọn tó rí tí wà láwọn ó pọ̀ jù tí ìdọ́ta wọn fún mùsùlùmí ó pọ̀ jù àwọn tó kù lọ láwọn yẹ̀wò mú tí àtàwọn ọ̀ṣẹ́bọ́ bẹ́ẹ̀ ni ó máa wọn tí wọ́n súnmọ́ àwọn mi ní òdodo ní tìfẹ̀ ju gbogbo àwọn ẹ̀dá lọ náà làwọn nà sọ́ọ́rọ́ torí wípé èyí bẹ nínú wọn àwọn tí wọ́n jẹ́ pèsè sóònù àwọn àáfà àwọn tí wọ́n fẹ́ tẹ̀ lódodo àwọn àáfà kan nú wà á tẹ́kìlì wà láàáyẹ ìtẹ̀lẹ̀ wọ́n èsì iṣẹ́ láti mọ òdodo wọ́n èsì kìí ta òdodo tẹ́lẹ̀ ìmú àwọn nọ̀sọ́rọ̀ kó fún yẹ́ àwọn yọ̀bú gbogbo ni ó lọ́dọ̀ àwọn yọ̀bú ó ti rìn lànà wọn kò bá rí bẹ́ẹ̀ nípìnlẹ̀ pẹ̀pẹ̀ àwọn ọ̀nà sọ ọ̀tá wọn ò lé máwọn mùsùlùmí tó wọ́n ta àwọn ìyàwó rí kiri lábínúgbà tọ́tọ́ ní wàkọ́ọ̀nà tọ́ ìfà kí ni tí wọ́n sọ ámìnú bílẹ̀dí òǹzílọ̀ ẹlẹ́lẹ́dí na ámánú wájẹ́ ànàrọ̀ ámìnú bílẹ̀dí òǹzílọ̀ ẹlẹ́lẹ́dí na ámánú wájẹ́ ànàrọ̀ wọ́n máa sọ fúnra wọn tó rí àwọn tí wọ́n tójú wọn ní ẹ̀wọ́n bá ti wà yí ẹ̀yìn kan ẹlọ báwọn mùsùlùmí ẹlọ báwọn mùsùlùmí ẹlẹ́ẹ̀dìdára wọn lọ́wọ́ àárọ̀ ojú ọ̀sán ẹlẹ́ẹ̀dìdára pọ̀ mọ́ wọn ẹni tí wọ́n gbàgbọ́ yẹ jíjẹ́ pọ̀rọ̀ àmà yìí náà ẹni àdájú tí wọ́n rán sí wọn ẹ̀yìn náà ti tẹ́ láti ìbájú tẹ́ẹ̀lẹ̀ fún ẹbí tàwọn bẹ́ẹ̀ وقال طائفة من أهل الكتاب

ẹni ẹ̀sì sí islam ẹ̀sì gbà wọlé alùkùrán ẹ̀yìn náà gbà wọlé súnà lẹ́bí tí wọ́n fi kùránù yẹra gbogbo ẹ̀yí ti rẹ́gí lẹ́mí wọ́n fòrò àṣírọ̀hù la'allahum yarji'un wọ́n fòrò àṣírọ̀hù wọ́n ń dá gbogbo ọ̀nà láti jẹ orí àwọn mùsùlùmí kan láti sẹ́rí wọn kò ní mùsùlùmí tí bàbá ní agbó níṣẹ́ láti máa bá mùsùlùmí jà ìjà wọn yóò ní yanjú àní rí wọn fálọ́pẹ́ bó ti wá àní rí wọn lẹ́kọ̀ọ́ mùsùlùmí wọn ẹjẹ́ apá kágbà ìsìláàmù lọ́wọ́ àárọ̀ tó bá ti dọwọ́ ọ̀rọ̀ lẹ́ wáṣúrú tó bá ti ẹyà ẹyà ni kírun ni kírun ni tó bá ti ẹlẹ́ẹ̀sì ìsìláàmù káwọn tí nǹkan òye nínú àwọn mùsùlùmí kí wọ́n lè tẹ́lẹ̀ kò nùsùlá ètè ní ẹjá dàbí ọgbọ́n bẹ́ẹ̀ tó dàbá dàbí ọgbọ́n a ní àǹfààní àti sẹlẹtíréètì àárín àwọn sáńkúra wọn lẹ́lẹ́sìn ànábì yẹn ohun yìí àárín ìtẹ́lẹ́sẹ̀ fún mọ́ ẹ̀mí tí ẹ ti lé ṣùgbọ́n àwọn lẹ́yìn rẹ̀ gbogbo wọn lè rí bákan náà gbàgbọ́ ara wọn kan gbàgbọ́ wọn ò lè dáadáa ara wọn kan wọn lẹ́nu gbàgbọ́ àwọn tó bá wọn lẹ́nu gbàgbọ́ yẹn a ti lè rí wọn ṣe bákan ṣùgbọ́n wọn lálò tó bá ti jọ owó àárọ̀ báyìí káàdì kíláàsì láàmù fún wọn gbogbo oúnjẹ ìgbàgbọ́ ní kùránù yíyẹn àwọn náà gbàgbọ́ àṣọ báyìí mọ́ àjọ máa fi nǹkan ẹ̀sìn tó máa ń ṣe nínú sílẹ̀ ṣùgbọ́n tó bá ti jọ owó ọ̀rọ̀ lẹ́ẹ̀já ké kílè náà lè mi àwọn mùsùlùmí tí yóò ní nǹkan ṣe tó lè mì wọ́n lẹ́mìí tí wọ́n lè kó ní islam tí wọ́n lè tẹ̀rí padà sínú ìdá ẹ̀sìn ẹbọ tí wọ́n ṣe tẹ́lẹ̀ àbẹ́sìn ìyẹ̀wò tí wọ́n ṣe tẹ́lẹ̀ ètí wọ́n ni wọ́n fòrò òhù àṣírò na ẹnira ohun ìjẹunjẹ ìtọ́lọ̀ ọmọ tí ń sọ yìí bá ń wúra wa dáadáa ní islam á máa ara wa láwọn mùsùlùmí síra wa ìntẹ́lù ní ṣe nínú islam kò dá lójú ìkẹta ń tẹ́lù ó bá ti ráwọn kan tán fi fẹ́ hàn sí tí wọ́n ètè mùsùlùmí yóò fi fọ́ọ̀lù sí wọn lọ́wọ́ a ní wọ́n dá níwà àgbègbè náà pẹ̀lú wọn ní bákan náà àwọn tí wọ́n dáadáa náà wọn à ìgbésẹ̀ ìgbà tí lágbájá náà wọn kò sí tó wòlé mọ́ sí ní báyìí yóò kù lówó <laughs> واكفروا آخره لعلهم يرجعون يونا kódà nígbà tí mo fẹ́ sèkó ma ó lè tó fún mi kì í kìrìtìsáìsì láwọn ẹgbẹ́ wọn yẹn kódà náà Muhammadu wa gan-an ó gbà bá nàbì ní èmi ò ní lùú tiẹ̀ sílẹ̀ àárín wọn irọ́ ni wọ́n fún un àkírọ̀ gbogbo làálàhùn yọ̀ọ́ ṣe gbogbo tó ń ṣe yẹn ó fẹ́ fi confusion sẹ́mi ti tì ẹ́ kí wọ́n fi mọ́ ọ̀rọ̀ pé lóòótọ́ lódodo náà ló gbàgbọ́ nínú ẹ̀sìn Islam lóòótọ́ lódodo ló fẹ́ràn rẹ pẹ̀lẹ́sìn rẹ tó bá tún ṣe lè láì tẹ́lẹ̀ jìnà ẹ̀mí ló máa pamá ọkàn rẹ̀ náà máa nífẹ̀ẹ́ rẹ̀ a jẹ́ pé ẹ̀sìn wọn yẹn náà dà náà ìjọ kíjọ tí èméjì bá ti lè dé sọ́kàn mùsùlùmí nípa ìsìláàmù kò sínú ìsìláàmù náà ìjọkíjọ́ tí èméjì bá ti ń dé sọ́kàn mùsùlùmí wípé ẹ̀sìn míì fún bẹ lẹ́yìn islam tó ló bèèrè ní islam mú wá nínú ìgbàgbọ́ nínú sẹ́ ìjọsìn nínú wàárí ìjọ tí mùsùlùmí kanáà bá ti ń rò lẹ́mi pé irú nǹkan yẹn náà ń bẹ nínú ẹ̀sìn míì láì ṣe kó sọ fún òsì islam ma kí é sí sílákẹ́sí mùsùlùmí ma torí pé làwọn bí inú kò wọ́n wà lè yẹ̀ bí ọlọ́run mọ gbogbo ohun tí ó jẹ́ sì ti bẹ lórí ilẹ̀ kó tó sọ pé ìsìláàmù nìkan lẹ̀ sí gbogbo níra èyí tó tí ìjẹ́ sí gan lẹ́yìn tí ó padà máa jẹ́ sí lórí ilẹ̀ táwọn tó máa tù lẹ́sìn ó mọ̀ sọ lọ́run kọ́nà tó satisfy ó tó ẹ̀yìn tó sì ìsìláàmù nìkan eléyìí náà ó lọ rí tí ń jẹ́ súnà lẹ́bi nínú súnà ìpìlẹ̀ ní kò ní bíbí àìfẹ́ràn súnà ìpìlẹ̀ ní ní bíbí àá kèé fẹ́ràn súnà kò já sí pé sílẹ̀ ní pé tí èyí ṣe mùsùlùmí kìí sánà mùsùlùmí tẹ̀lé ẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀sàn jẹ́ ní kí ẹ máa sọ̀tá súnà lẹ́bí fúsùn òun fẹ́rẹ̀ sí ṣe súnà yẹn ara kìí rí bẹ́ẹ̀ ìsìdídà kó mọ́ yẹ ní tó ṣe rún bídà yẹn náà ó kàn sáà ń ṣe wọ́n di kéèkì ẹ̀ fún òun náà sì ń ṣe ṣùgbọ́n sì máa ní fásà fún súnà díẹ̀díẹ̀ eme tó pé ó mọ bídí àtúntò lọ́wọ́ ó sì mọ tí ó pè súnà lọ́dọ̀ àwọn tó jẹ́ súnà ó mọ̀ pé eji yẹn wá wú bídí àní tó má ti wú mọ́lẹ̀ ó náà ìjẹ́ à kò lè jẹ́ ọ̀rẹ́ tí ó fẹ́ràn súnà láyéláyé ìtara ẹni ibi tá a bá rí òun làkáyè sì ré gbogbo tó bá tọ́ ló mọ̀ sọ ṣùgbọ́n kí yáwọn èèyàn a bá sọ wáyé sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn jìnà sí wọn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn yóò tó séjì ká àti bídí àti súnà ní ìjùmọ̀ jẹ́ súnà wájú rẹ̀ tó bá dáyè kan àti bídí àti súnà òun ní ìsọpé kan ló dájú kan lọ́mọ́ tó ló wọ́n ti fi ìfẹ́ àti ẹ̀tàn jẹ́ síbẹ̀nu bídí àwọn yẹn wọ́n ti fà ọ́ mọ́ra wípé tí wọn náà là ń ṣe ààbò mọ́tò súnà tiẹ̀ náà nǹkan kó mo wá wáyé sẹ́yìn òkè òkè ó kí wọ́n á ní wọ́n sọ bí amọ́sùn mọ́ wọn fún kí wọ́n ní wọ́n sọ bí ọ̀tá súnà wọn jẹ́ fún tó ti dùn wọ́n tó súnà wọ́n fẹ́ra wọn súnà wọ́n gba súnà wa wọlé irọ́ ni nìfà pẹ̀lú jẹ́ yóò tó tẹ́jú tó wọn ti fẹ́ yí wọn kò ní dá wà láàlẹ́ káàkiri ilẹ̀ Yorùbá nìfò láti lọ nílẹ̀ lọ́tọ̀ sẹ́yìn torípé tó o bá ti bá ṣe tẹ́ẹ̀jọ́ ń jẹ tẹ́ẹ̀jọ́ mú lọ fún fún láìsí ara yín ẹ̀mù fún láìsí ara yín ẹni pé yóò dé bí ẹ̀sìn èyí tó kù káàtó bí ẹ̀sìn rẹ̀ òfífẹ́ torí kò ní ń bẹ láàrin kó bá bá ti yẹn lára yẹn báwọn yòówù ṣe rògbà kiri káàná ti tó níbùrú mọ̀dínà kó ṣe tí wọ́n ti ń ẹ̀ka báyìí ẹ̀sìn wọn. kódà ń bẹ nínú àwọn arúgbó wọn lóbìnrin tí máa ń báyà wa Aisha àtọ́lọ́bẹ́ wà kí àwa Aisha nílé fún ìjọ máa sọ̀rọ̀ kódà wọ́n sọ̀rọ̀ débi wípé ẹ̀sìn tiwa ó sọ̀rọ̀ nípa nǹkan báyìí nípa ẹ̀sìn nínú sàárè tí bẹ́ẹ̀ sì ò gíláàsì wọn ní tó mọ̀ pé ìwọ ni wọ́n ìwọ ni wọ́n àbáwọn múnà fi búrẹ̀ láàrin àwọn tó pèrà wọn ní ìṣùgbọ́n nígbà náà anábì òfin wọn sí ń fájì ò torí bọ́lọ̀ ti kìlọ̀ fánà ti wípé ó mú la àìrúgbù àwọn náà fi kí ẹran gan lọ́ta fàfàzà ọ̀hún ìnà sí wọn tó bí yẹ́ ò bá jẹ́ mọ̀nà fi kí inú ẹ̀sìn ẹ̀rọ tó wá fẹ́ jẹ́ mọ̀nà fi kí tó ń bídí àwòrán jẹ́ mùnáfíkì nínú ẹ̀sìn ta ló wá bọ́ wá wà ní fọ́sùkò mùnáfíkù tó bídí àwòrán jẹ́ mùnáfíkù kásọ́ra ṣe kamọ́gbẹ́sàn jẹ́ gbogbo ìbára ẹni sí ìsúnmọ́ra ẹni níbi iṣẹ́ nínú mọ̀lẹ́bí àjọ ń jọ́ rẹ̀ àjọ gbénú àdúgbò tábà ń bára ẹni sí tẹ́niyẹ òsìlú ojú ọ̀nà ìlànà ń ṣe ọlọ́ àlẹ́sọ̀rọ̀ àtọ̀sẹ̀lá kódà kòkó rẹ̀ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ ká mọ̀ pé kò lè ní sí pàtì fún wa débi sún àgbàgbé lọ́wọ́ o àfi tó bá ṣe pé kó mọ̀ nǹkan ló kù àwọn kò mọ̀ kan yẹn ti pọ̀ gan láwùjọ ní tí wọ́n gbé lọ́wọ́ náà ni wọ́n ti lẹ́sìn àwọn òdá kan mọ̀ tó ẹ̀rí tí ó mọ̀ sọ pé àfíyàtọ̀ ń bẹ láàrin so nígbà tí ó lè ṣùgbọ́n àwọn tó lé nu wọn kàlà wàhákàdà wàkfòrò àfihàn làálàáhùn yọrùjùmù ọ̀tá tí àwọn Yẹhudi ti ń bá sùlámù sí ti pẹ́ láyé ọ̀tá tó ti lé ní ẹgbẹ̀rún ọdún káàkiri wó ọdún more than 1,000 years wọ́n tẹ̀ wá dọ̀rẹ́ ilé ní wípé ẹ̀bọ̀ ọlọ ìṣẹ́ kó lè kó òdúbọ nínú ẹ̀sìn rẹ̀ ni kí wọlé rò tó gbó dára tó ń ṣe fún ẹyẹ ẹ̀sìn rẹ̀ ló kọ òṣìṣì rẹ̀ lóṣìlá sẹ́rí tí wọ́n fún ọdún pàtì àwọn èèyàn ti lọ lábàdà ilé ìjà tí wọ́n fi bàjílẹ̀ lómi ìjẹ́ yányá pẹ̀lú báwọn níwà dáadáa ṣe pẹ̀lẹ́ kódà ọmọbìnrin ní yóò ní gbogbo àwọn tí ń bò ń sọ̀rọ̀ mùsùlùmí ògbóhùn sọ̀rọ̀ àwọn tó sì bóun sọ̀rọ̀ làwọn ni wọ̀nyí wọ́n sì ti dáadáa sóhun ìdálómi ti kú òun islam nìyẹn tó ti cross border pẹ̀lú ìyá ọ̀rọ̀ ìdá ọ̀rọ̀ mọ́sí ti wà bẹ́ẹ̀ ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يبتى أحد مثل ما أوتيتم nínú ọ̀rọ̀ tí wọ́n tó ń bára wọ́n sọ lẹ́yìngbà tí ó bá ń sọ fápá kejì wípé tó bá ti dọwọ́ ọ̀rọ̀ lẹ̀ ẹ sọ fáwọn tẹ́ ẹgbà fún láàárọ̀ pé ẹ̀sìn ìsìlámù má bóyá àwọn adẹ́tẹ́rúkò ní ìsìlámù wá sínú ẹ̀sìn ti ń padà ẹ tún wá sọ fún wọn wípé wà látúmínú ẹ ní mọ́nì kankan sí èèyàn ilá ìmọ̀ tẹ̀lé àbí ìnákún wà látúmínú ìlà lèmọ́ tẹ́rẹ àìdìrì nìkú ó ṣe fún ní tí yẹn jẹ́ àfá tí òun tà ń sọ yìí tà ń kàgálẹ̀ kó yé èèyàn kó sì mọ̀ dáhùn lọ́wọ́ bẹ́ torí ayé kó sì mọ̀ mú wọn lọ́rẹ̀ pẹ̀lú gbogbo àwọn ète àwọn tí mi ò ràn kàn ń gbé sọmọ ẹ̀dá ẹ̀ka lè ṣe irú ẹ̀ nínú ẹ̀mí àti èèyàn tọ́nà sí fún wọn láti rí tó bá yìí síbẹ̀síbẹ̀ jẹ́ fún wọn wò wípé gbogbo wọn náà kọ́ ẹ̀wò ìka tó bá tẹ̀lé ẹ̀kọ́ bá gégé <laughs> wọ́n láti mímú ayé láti sọ́dìkò ahàjẹ́ ìlànà ìtẹ́lẹ̀ ayé ìlànà alìmọ́nù hùnà ìmánà tasdik wọ́n ma sọ fún ara ẹ nígbàgbọ́ sẹ́yìn kan àyàfẹ́ tó bá tẹ̀lẹ́sìn yìí apákejì ni o wọ́n máa ń sọ fún àwọn tẹ́nìkan darapọ̀ máa mùsùlùmí lọ́wọ́ àárọ̀ pé ẹ̀yin náà lẹ́gbà sílámù tó bá dọwọ́ rọ̀ ẹ̀fẹ́sì sílámù má wọ́n tún fi lé fún wípé bẹ́bá ti jọ ń sin yẹn náà ẹ má fọ́ọ̀lù sí wọn lọ́wọ́ ẹwà kẹ́ẹ̀rù ẹwà ètò burúkú wọ́n máa ń sọ fára wọn pé ẹ̀yin tá ní kẹ́ lọ darapọ̀ máwọn mùsùlùmí láàrin ìgbà tẹ́bà jọ sí yẹn ẹmọ́ fún wọn ní trọ́ ẹmọ́ fi mú tó wọn àwọn tẹ́ fi mú tó wọn àwọn tẹ́ bá rú rí háàtì wọn wíìn táwọn náà ti ń ní fashion fẹ́sìn rí àwọn ẹnìkan ní ẹ fi mú tó àmọ́ ìrùn tẹ́ bá sì nínú àmùsùlùmí tí ó rẹ̀ pẹ̀mí rẹ̀ fẹ́ lé gbogbo ẹ̀sìn jọ ń fara rò tó tẹ̀ ń fẹ́ràn sí tó ìgbà pé kò fẹ́ juwọ́lẹ̀ à ẹ̀mọ́gbàgbọ́ wala tu'minu illa liman tabi'a dinakum ẹ gbọ́dọ̀ gbẹ́ni kankan gbọ́nú wọn àyàfẹ́ni tó bá tẹ̀lé sí yín ayé illa man tabi'a manhajakum àfẹ́ni tó bá tẹ̀lé lánàá sí yín ẹ̀sìn náà ni ìlànà tí yàn fi ń sin lọ́wọ́ tí ẹ̀ bá ti fi ẹ̀sìn ìyàn ìlànà àṣelọ́yìn ti fílẹ̀ náà nìyẹn tí ẹ̀ bá ti dúró lórí ẹ̀sìn ìyàn èèyàn dúró lórí ìlànà tí ẹ̀ fi ń sin lọ́ọ̀ nìyẹn lábìrin tó jẹ́ sí èèyàn ẹ̀fí ṣeré ẹ̀fí ráre ẹ̀fí sàwẹ́wà àìsà ẹ̀sìn èèyàn قل إن الهدى هدى الله ìwà na sọ fún wọn nke tí ń jẹ́ mẹ́nà ìmọ̀nà ọlọ́run tí tí ń jọ bí ìmọ̀nà tí ń jọ bí òótọ́ lè pọ̀ àmọ́ tí ń jẹ́ mẹ́nà yìí tí ó lè أو عند ربكم torí wípé ìmọ̀nà yẹn kó mọ́ di wípé wọ́n fún ẹnìkan tó jọ bí irú yín ayyukta ahadun mislama òtítún torí báwọn yahud wọ́n gbà fáwọn nìkan làwọn bẹ̀lú jọ́nà àwọn òwà fẹ́ pé ìmọ̀nà ọlọ́run ọba yẹn kí wọ́n fún ẹnìkan tí ó rí bí irú yín àwọn yóò ṣáájú kò mọ̀ ìdárọ̀ bìkún àbí bẹ́ẹ̀ báyìí sọ fún wọn wípé ẹ̀fínú tán wọn èyí náà lè sùúrù òdodo wọ́n lò ń tẹ́ sọ yẹn wọ́n fi bá yín ṣe fàǹfà níwájú ọlọ́run ẹwọ́ ètè kẹwọn làákà àwọn yẹ̀húdì wọ́n sọ fúnra wọn ní o lẹ́yìn ìgbà tó ti yàn sí wọn ìgbé tí ń jẹ́ mọ́nà náà ni mọ̀nà ọlọ́run fine àmọ́tẹ́ ẹbá ilẹ̀ jẹ́ káwọn ará bí mọ̀ ìsìlámù wọn náà lọ̀nà ìgbé ìmọ̀nà dáyẹ̀ ń pariwo pẹ́ níyẹn mùsùlùmí ní mọ̀nà tó bí ìmọ̀nà tí ń lọ ìmọ̀nà tí ń ó ti yí mọ́ yín lọ́wọ́ kò sóòtọ́ ń lànà yín tí ẹ bá jẹ́ káwọn mùsùlùmí wọ́n mọ eléyìí wọ́n bá yín مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم موسفة بسم بين سورة البقرة حتى تتين يقولوا بميلوا كفين أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما قالوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا وإذا قال بعد بعد قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به إلى ربكم الله صلي الله من صوت البقرة سيء سيء wípé àwọn tí mọ̀ pé pẹ̀lú tí lọ́nà gbogbo mẹ̀sínà ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ́yìn lọ lójú ọ̀nà mú ń gbé kírètì confusion sí ilẹ́mì tẹ́sì rò pé ìkẹ́ ìlọ ọ̀nà tẹ́ padà sínú ẹ̀sìn sí wọn àbíkò rí bẹ́ẹ̀ tẹ́ bá ti lè ṣàfihàn sí wọn wípé ẹ̀yin náà ń gbà fáwọn ń gbà lódòdó fún wípé ẹ̀yin lẹ́wà lórí mọ̀nà wọ́n mọ̀ pé ẹ̀ẹ́dù tẹ́ bá ń sọ yẹn lọ́rọ̀ láti fi jà wọn níyàn níwájú ọlọ́dún ìjọ àlùkìyàmà wọn ò sì fẹ́ ọ̀rọ̀ wọn fẹ́ dàbí ọ̀rọ̀ òṣèlú báwọn kan náà ti sọ ìṣèlú òṣèlú lẹ́nu mọ́ jẹ́ kó mọ̀ pé irọ́ ni iye tí wọ́n sọ lóòótọ́ ṣùgbọ́n kò ní fẹ́kẹ̀ láti confirm yẹn kó sì jẹ́wọ́ wípé á ah, ìwọ́lù wà torí pé yóò máa wò ó pé ó lò ó gẹ́gẹ́ bí ẹ̀rí àjẹsí ohun àwọn yọ̀ọ́ ni wọ́n níwà yẹn olú iná lóhun dá هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم ìkanu méjì ló ṣẹlẹ̀ nínú ó sọ wípé irú mẹ́lẹ̀tẹ́ pẹ̀ẹ̀mà yẹn ń bẹ lọ́wọ́ mùsùlùmí àbíkò ibẹ̀ bẹ́ẹ̀ bá ṣàfihàn ìmọ̀nà ọlọ́wọ́ ní wọ́n lo ọ̀rọ̀ yẹn ní jọ wájú níwájú ọlọ́run ọlọ́wọ́n wà قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم ولم يجوي وانت تجلو هو نوع يؤتيه من يشاء اسم فوين والله واسع عليم والله واسع عليم ọlọ́wọ́ bá ń kọ́ ọba olùgbàyè ní ọba gbogbo ọgbá àti èdè àwọn yòówù fi ń dá láti fi kọjú òdodo kẹ́ẹ̀mọ́lẹ̀ mọ̀ pé wọ́n láti fi dá èméjì sẹ́mì ìtì ní mú fẹ́ mọ́nà wípé àwọn ń bẹ lórí irọ́ pé ilẹ̀ ń bẹ lórí òdodo wọ́n gbà wípé ẹ lo ọ̀rọ̀ yẹn àjẹ́sì àwọn lọ́dọ̀ olówó àwọn tó bá rí bẹ́ẹ̀ wà lẹ́bù sọ fún wọn àjùlọ kẹ́dà mẹ́nà àjùlọ kẹ́dà dáọ̀nàmà àjùlọ kéèyàn ní mọ̀nà àjùlọ kéèyàn wá dúró lórí mọ̀nà àjùlọ kéèyàn dúró sísí lórí mọ̀nà ẹ̀dù ìpàdé ọlọ́run bí láà ọwọ́ ẹ̀ dákàpọ̀ wà ọwọ́ ọlọ́run ló wà so ìjẹ́mú mi ní èèyàn àjùlọ látọ̀dọ̀ ọba ní fún èèyàn lórí àwọn tó lè mú mi láfún wọn bá jẹ́ mi ọlọ́run ti ṣe ẹni ọlọ́lá lórí ẹtí ò níbi ìṣẹ́ ní ìgbàgbọ́ kó ẹ̀kàrẹ̀ ní owó lọ́wọ́ kàìmá sí ìkọ́lé mọ́lẹ̀ mẹ́rin sí ìralẹ̀ mọ́lẹ̀ mẹ́rin sí ìníyàwó mẹ́rin sí ìlọ́wọ́ sí ìní orin kiri orin táwọn èèyàn sábà mọ́ lórí ìgbàgbọ́ orin hìdáyà àwọn èèyàn kà á subhanallah kó gbẹ́sìn rẹ̀ yẹ kó lè dúó tí ó yàtọ̀ síra wọn lóṣọ́lọ́ bí máa ń sàádọ́ méjèèjì papọ̀ allahumma arina al-haqqa haqqa warzuqna ittiba'a wa arina al-batila batilan warzuqna ijtinaba èyàn lè dá òdodo mà kó mọ́ lè tẹ̀lé òdodo mẹ́ta náà ni wá àwọn kan bẹ jahiluna haqqan al-haqq lóòótọ́ lódodo lóòótọ́ wọn ò lóòótọ́ náà àwọn kan bẹ nìyẹn náà wọ̀nyí àwọn kan sì ń bẹ wọ́n lóòótọ́ náà kọ́rọ̀ òótọ́ tí wọ́n dámọ̀ yẹn wọ́n dámọ̀ ju wọ́n ń sọ fún wọn lọ ìdá àwọn lè jáfà kí wọ́n ké àbí wọn jáfà wọ́n ń gbọ́ ń gbọ́ tó súnà wọ́n súnà wọ́n mọ méjèèjì síra àmọ́ ọlọ́run fún wọn ní lápé wọn náà ń fọ̀nà gbogbo mi nìkan tó ń bẹ náà tó gbọ́nà jẹ́ ilé dúó tí òdodo káàsì dúó tí òdodo yẹn gangan mẹ́rin tọ́lọ̀ ń fẹ́ nínú ẹ̀sìn kìí ṣe ká máa ṣẹnu sọ pé mi náà mọ̀nà mo mọ̀ pé kò dáa mo tó ń ṣe èmi mọ̀ pé ó dáa tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ ṣùgbọ́n kì í ṣe náà kò wúlò fún yà gbogbo mímọ̀ tí yẹn bá mọ̀ nípa owó nínú ẹ̀sìn tí ò bá lè lò ó kò wúlò fún yà gbogbo mímọ̀ tí yẹn bá mọ̀ nínú ẹ̀sìn wípé nǹkan bá ò dáa tí ò lè jìnà sí nǹkan yẹn ìmọ̀yẹn wúlò fún bẹ̀lẹ̀ hádàlẹ̀ ìlú yẹ̀kún lòlùjẹsẹ̀ wà bá lẹ́nu àríwá kìíyàmù kàkà bẹ́ẹ̀ ìmọ̀yẹn gẹ́gẹ́ padà di àwùjẹ́ àrí aburú yóò di òfò lé lórí lójú àkìíyàmù ìyáwó ìdá وجل عليه الصلاة والسلام إجمال شباب ربك اللهم ìmọ̀ àlùbáríkà ìmọ̀ tó wúlò torí pé ìmọ̀ tó wúlò ní jìyàn lọ bí hìdáyà alẹ́ẹ̀lù náà fi rúwù ẹ̀lùkọ́ ìlú ilẹ̀ àmẹ́lẹ̀ sọ́ọ̀lẹ̀ ìmọ̀ tó wúlò òun ní jìyàn lọ́gbọ̀ngbà lọ́dún ṣe rí ìmọ̀ tí ò bá sáfà ní tí ò wúlò kò ní sàlàyé abú fún yàn kúrò tó jaburú kò ní sàlàyé ìmọ̀nà fún yàn kúrò níbi tó jẹ́ ṣìnà kò ní sàlàyé kò fún yàn kò ní tó jẹ́ mọ́lẹ̀ yóò kà máa rìn sẹ̀mí aláìmọ̀kan lọ ní tí ì sì ní mímọ̀ tọ́nà kó sọ wa sọ́rọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni wọ́lọ́hùn fóòlù ìtọ́lọ̀ bá ti ṣe fún ẹ̀ nínú àjùlọ lẹ́nu máa pẹ̀ lórí yẹn kẹ́ni náà bá dá jù àjùlọ tàwọn ní ìsímẹ̀ tọ́lọ̀ bá ti fà nílẹ̀ Ibrahim kókó lórí rẹ̀ ó dórí àwọn ọmọbọmọbọmọ ló fi sàn lórí àná Muhammad alayhisalatu salam irú àjùlọ tí èkó bẹ́ẹ̀ tọ́lọ̀ mọ́sà ìkíkà ní àjùlọ gbajúmọ̀ lè pin pàápàá jùlọ tẹ́sì tó ní nǹkan yẹn bá ti kú ó lè pin sí ẹ̀ ó lè pin sórí ẹ̀ mélòó mélòó náà àwọn olówó tẹ̀ ń kó kọ wọn lẹ̀ káàrọ̀ òjìrì yẹn tọmọ náà níbi tí wọn ọ̀pọ̀lọpọ̀ mọ́ wọn yìí níbi tí wọn àwọn bígbà tí wọ́n ti lo tọmọ náà papọ̀ ń rí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n àní ń kó ọmọ wọn bá ti kó kọ sí wọn ṣùgbọ́n àti ìbẹ̀ ìjọsọ náà aa pé kájúlọ ẹmọ́ pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ kọ́lọ̀wọ́ tún gbẹ́rù ní ìdíje tó sọ pé ibi tó ń bá sí ọlọ́run ọba dé jíjẹ́ wọ́n tún wá jọjù bẹ́ẹ̀ lọ wọ́lọ́ọ̀bù fún ìfọ́bùlẹ̀ tó ní ọlá tó tóbi tó ní àjùlọ tó tóbi ọlọ́run mú dákẹ́ ó tún tẹ̀síwájú nípa ìwà àwọn àbáwọn ọ̀sọ́rọ̀ náà pẹ̀lú wa ó ní wa min ahli al-kitabi man in ta'manu bi qintarin yu'addihi ilayk ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك لا يؤديه إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأمين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين olúwa wa ọba tó mọ ogun tó dárẹ́dà tó wà ma wá jì ní ó awa ń bẹ ní gbogbo orú àwọn ìkẹwọ̀n yìí tọ́lọ̀ ń káfí máa ṣe rí wọn èyí ò da ìwà wọn eji ò sún wọn àlébù tí ń bẹ wọn tó sì ń pàpì mọ́ra báwọn ọlọ́run fẹ́ràn jùlọ káwọn náà lè kẹ́kọ̀ọ́ wọn lára wọn tó bá jẹ́ mú ní òdodo ojú nígbàgbọ́ òdodo mùsùlùmí irú wà bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ sí lọ́nà àwọn wà wa ta'ala bá ti sọ wọn èyí tí wọ́n fi koo kó nínú ọba gbé wọn sẹ́ rọ́ìrì lọ́gbọ́n yà ní wọn ọlọ́run sẹ́bílé wọn ó sí wọn wọ́n ṣìnà kí wọn náà lè la kó ọlọ́run kó ọlọ́run náà mẹ́jọ wọn níbi ìwà yẹn bó o sì jọ wọn níbi wọn tó ọlọ́run níbi ìṣesí mọ́ba wọn rẹ̀ yẹ ká mọ́ wa mùsùlùmí yàtọ̀ sẹ́ńtì èdè mùsùlùmí lára ń wá wọn rí mistrust mistrust alkhiyana ìwà jàmbá ọlọ́ni wà mí ahli alkitabi ọlọ́wọ́ objective púpọ̀ al-insaf bọ́rọ̀ bá ṣe ní kásàlàyé ẹ̀ kìí ṣe gbogbo wọn nwa wọn náà ni kìí gbogbo wọn mẹ́nu gbogbo kí ó tọ́rí yóò adíhì ìlẹ́yìn tó bá fún ní pìntọ́ tó fi pamọ́ sọ́dọ̀ rẹ̀ bí àmánà yóò adíhì ìlẹ́yìn yóò dá padà sí ẹ nwa wọn tí ó níwọ̀ òótọ́ débẹ̀ القنطار المال الكبير العظيم الذي لا حد له قنطار من القرآن قلوه owó ńlá tó pọ̀ tí ò lóye nílẹ̀ ìtàn owó tẹ sí sí sí sí sí tí ò fẹ́ ṣe kà àmọ́ bó ti kó pọ̀ tó gbogbo bá dìdì lọ́wọ́ oníṣòwò yóò bá di ilẹ̀ ìkẹ̀ẹ́ yóò wá dìí ìrìn àjò básìkò bá ti dógó gbogbo láàmà ibà gbówó omi ó ti di fún ẹni ìdàpadà fún ọ ìbẹ̀ nù wọn bẹ́ẹ̀ wọ́n níwọ̀ owó tó débẹ̀ nínú wọn wọ́n tẹ̀lé agbẹ́rin ìwà rẹ̀ èyí táwọn rí kà nínú síra àti wọn wọn ò fi ìgbàgbọ́ pé yíṣá olúwa ni ọmọ olúwa ni ìyá rẹ̀ yọ olúwa ìyí òun bẹ ti sílẹ̀ mi amma min ba da sulukiyati wa akhlaqiyat ni aspect morality aspect excellent character awon tó ti ti Ọlọ́run ọba sọ ninu tira wọn lori e wọn ò ní jàǹbá kan ní ẹnu wọn wà man in تأمنوا بدينار لا يؤديه إليك لا يؤديه إليك إلا ما دمت عليه قائما إذن بنوا تبقى بدينا كسوسو باش فما في لغو kò ní í dá padà fún olùgbò bá tó lé lórí bá ń gbówó mi ìlà mẹ́ẹ̀dún tẹ́lẹ̀ ìkọ́ ìmẹ́ àgbà tó bá takùtù tó dúró lórí wọ́n lè àtó ìṣe ìyọnú wọn náà pẹ̀lú ọmọlẹ́yìn kìníkan ni wọn náà olóògbà kìníkan bọ́ bá gbówó mi nígbà rẹ̀ lóṣù sán àmì nígbà lóṣù dá padà níbi àwọn àfọ́ olófin ẹ̀sìn láwùjọ ṣe nàìjíríà ti lù válùẹ̀ pẹ̀lú bí ọrọ̀ ajé wa ti rú gọ́gọ́ tó ọrọ̀ ajé wa dá púpọ̀ ó rú gọ́gọ́ ó ṣe dáadáa pẹ̀lú bó ti dáa tó 20,000 naira ní dínárì kan ẹ̀rí kó dá púpọ̀ <laughs> ah, dinar twenty thousand naira sí billions ká ní tẹ̀ntọ́n yẹn jẹ́ billions dinar twenty thousand naira níbẹ̀ẹ́nu wọn bó jẹ́ billions ló bá interest sí lọ́wọ́ bó bá ti ló fẹ́ gba nǹkan yóò dá padà ìsìn ìbẹ̀ẹ́nu wọn common dinar kò ní fẹ́ dá padà o ilẹ̀ ẹ̀mẹ́ dúnta ẹlẹ́yẹ̀ kọ ìmà àti tó bá dúró lórí nìkan lókù kí wọ́n lẹ̀ rí kí wọ́n máa sọ wípé ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون ويقولون على الله الكذب وهم يعلمون أريد أن ذلك بأنهم قالوا

nígbà tó gbogbo ìwà tí wà táwọn bá lè wù sáwọn lárúbáwá nígboro mẹ̀dínà àtẹgbẹ́ni tó láwọn ti wà ń lù pápá jùlọ kí àwọn lárúbáwá mẹ́kàn tó wá bá wọn àwọn tí ń ṣèlú bẹ́ẹ̀ sì nílò sọ more than one hundred years nígbà táwọn ti rí kàdínù pé tí wọ́n ní pé anábì ìkẹyìn yẹn ìlú tí ti jáde nì nínú títà ìbí pọ̀ sí jù

àníyàn rẹ̀ lọ́wọ́ fi bọ́ ọlú tí wọ́n pé yorùbá bọ̀ lọ́rọ̀ wọn wọ́n sọ̀rọ̀ kan tó gbádùn jù wọ́n ni ah, orí kìíní kan tó ní kìíní kò ní yóò dàgbà hmm, bónà tí ma ń sọ̀rọ̀ yìí ọmọdé tó ń tó bá dàgbà orí ẹyẹlé tó <laughs> ṣe rí nìyẹn oníbàdì dàgbà báyìí orí ẹyẹlé ní orí ẹyẹ ló ti gbélé kí ni okun kékeré tó kò ní rábà láti gbórí ẹyẹ lé máa <laughs> tọ́ra wọn orí jùlí nìyẹn kí ni anábì isa ara wa ló ti jáde anábì isa ní bọ̀ láti nàbí kẹ̀yẹn ara wa yẹ̀wò ló ti jáde gbogbo àwọn yẹn mẹ́rin yẹn ṣáà àwọn yẹ̀wò tí wọ́n lu ẹ̀fà Syria lẹ́nu gbogbo Filafin wọ́n lu ẹ̀fà

gbogbo tí yẹ òní ní rúlù wọ́t orísun fáwọn náà ní gbogbo tí bá ń jẹ yíyá ara dáná fún hàn sí yín láti torí yín bá bẹ́ẹ̀ pòlítíkálì nù ẹ̀tàn yóò máa wà lọ́wọ́ yẹn kúrò lágbára yóò tẹ̀fọ́ bó ṣe rí nìyẹn ó ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ láti fẹ́ fi dọba kú lẹ́nu bá ti ń ṣe jíra òun ẹ̀ ibi tán bá ti dé wọn padà gbogbo eré yẹn ló ń sá kalẹ̀ tó kò sí wọ́n bá jọ lórí kára ní tó dé nígbàtà ní òyà sọ́kàn wọ́n balẹ̀ tí àwọn ní mú níjì táwọn yẹ̀kú sí gbòrò Madina gbogbo táwọn bá sọ́rọ̀ àwọn omiyun omiyun àwọn ignorant ni àwọn illiterate sọ́wọ́n pé ọlọ́run fẹ̀mí wálẹ̀ pẹ̀ ọgbà náà wọ́n ní ọ̀kọ́dà ti yẹ̀wó ló wọ̀nà sọ́rọ̀ náà أبناء الله وأحباؤه àgbọn sọ náà lèmi náà àwa lọmọ ọlọ́run àwa làyànfẹ́ ọlọ́run so ètò bá wù wá la lè ṣe ọlọ́run ti dá abàrà tí wọ́n lẹ́nu ayé àyàn kó lè parí náà yọ àdúgbò kún bíbí wọn bìkún bẹ́ẹ̀ bá jọmọ ọlọ́run tó tọ́ tẹ̀já yànfẹ́ rẹ̀ èyí ṣe tí ń fọwọ́ yà ní tí ń fọwọ́ ẹ̀sẹ̀ ní gbà ní oúnjẹ ní yà bal abára bí tàwọn tó kù tọ́lọ̀ dánilẹ̀ ní ìyàpọ̀ ẹ̀sọmọ ọlọ́run ẹ̀sàyànfẹ́ rẹ̀ wọ́n hẹ́ kẹ̀dá ìtò fi ń tẹrù jàmbá yẹn fáwọn ọmọ ìní tọ́lá tí wọ́n sọ́wọ́ wọn pé dáàlì wọ́n bàbá mọ̀ ń lọ́rọ̀ nínú èdè wọn tó bá ní máa aláyà láhùn ní sẹ̀bí máa aláyà láhùn ní sẹ̀bí yẹni pé kò sí ọ̀nà tó tó wọ́n ti gbàmú mi gbogbo tí bá ṣe mo ṣe gbé ni kò sí ọ̀nà ká tó fẹ́ ti gbàmú mi ní tó fàánù yẹn fi ṣe jàǹbá fáwọn mùsùlùmí tí ń kówó tì wọ́n ọlọ́run sọ tó yẹn o àwọn tó ń bẹnu wọn kówó tó kí n tọ́ billions wọ́n dà padà fáwọn mùsùlùmí wọ́n kẹ́ tí ń bẹnu ọgbó jẹ́ dínà rẹ̀ ọkàn báyìí ni lógún tí ó kéré tó kò ní dá padà nísì wọn sì ní wípé ẹ̀yin ò ní ọ̀nà tẹ́tẹ́ fi lè mú wa àti ń sèlú kẹ́ tó dé alágbára lórí alágbára lé lórí lọ́wọ́ ní فيقولون على الله كذبا وهم يعلمون ويقولون على الله الكذب وهم يعلمون وما هو فرم لهم تسيما يقولون وما صنط لهم على الله الكذب وما فرم لهم دينوسي وهم يعلمون تسيما قرلا وانفا لهم بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين فإن الله يحب المتقين ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ bàlá kàlá ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ rárá man awfa bi ahdihi ẹni bá mú àdéhùn rẹ̀ ṣẹ ẹni bá pé àdéhùn owó tí wọ́n fi jì kò jàmbá rẹ̀ kò nánú rẹ̀ ìjẹ́ ìtọ̀ ọlọ́run fẹ́ ó dá padà fún gbóṣe pé fún wà ṣàkọ́ tó bí báyà ọlọ́run fa iná dáúdájú ọlọ́run ọba tí ṣẹ ló bẹ̀rù ọlọ́run ẹni tí jàmbá ló bẹ̀rù ọlọ́run ẹni bá ti bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba ni wọ́n láti gbogbo àwọn a wọ̀nyí bọ́lọ̀ bá ń ṣàlàyé rẹ̀ fún wa nínú Qur'an àǹfààní méjì ó kéré pọ̀ àǹfààní méjì wà ń fún wa káàkiri ma àwọn aburú bẹ lọ́wọ́ wọn dẹ̀ntàwà náà má jìn sínú aburú yẹn káwa náà ká má jìn sínú aburú yẹn káwa náà sọ́ra fún versi n'inu tọ́lọ̀ ọmọ owó tó fi ṣèdájọ́ lójú àrùkì yàmà ìwà ń bẹ iwa ẹ̀ ìwà ìwà ìbẹ̀rù tọ́lọ̀ ó fi ṣèdájọ́ lójú àrùkì yàmà wárí ọlọ́run ó lò wà iná jàlá àlà kọlọ́kìn àwọn bó ṣe ti ga tó ní kó ìbádà nínú tọ́lọ̀ wọn bá fi ròyìn rẹ̀ ìwà dáadáa ń tó wà ní ẹni tí ń kírun déédéé tí ń gbàwẹ̀ déédéé ó lọ hajj gbogbo òfin ẹ̀sìn náà ni ó ń pamọ́ ṣùgbọ́n tó níwà bí kí sẹlẹ́sìn kí ta'ala kò wúlò fún àríṣì kájí wá tó ń ṣe aláàdúrátù sẹ́lẹ̀m tó ní kó láti bí ya bùkátà rẹ̀ kẹsíkejì ó lóore fún wọn jù ń tó ń kí lóòrùn lọ

torípé gbogbo àwọn wà tí ó dá yẹn ń bẹ lọ́wọ́ wọn òyẹ́kọ́ àná tí wọ́n tún wù kò lè tún tó bà tí ó fi ń wù ẹni kọ́nà wọn bá ṣàlàyé rẹ̀ dáàlì kàbí ẹlẹ́mù kọ́ lẹ́ìsà ẹ̀lẹ́yìnlẹ́ àwọn yòówù ọlọ́run inú kẹyẹn gẹ́ẹ́ ń bẹ láàárín àwọn mùsùlùmí lẹ́yìn náà tó mọ̀ sọ wípé àwọn súnmọ́ lọ́ọ̀dà àwọn kan lọ àwọn tí ń déwájú ọlọ́ọ̀bá ti pẹ́ àwọn kan tí ì ní tó bá wọn àwọn lè ṣe àwọn tó rí kọ́ òun sún bí tábà ń sọ wọ́n àwọn ọmọ yẹn nínú sọ wípé irọ́lẹ̀ ń pamọ́ wọn owó tí ìdókò yẹn ni alóòtú ìdókò àbúrú wọ́n bá bá ìṣekúṣe wọn ìranu wọn débì kan èso mọ̀ ń pẹ́ tí wọ́n lẹ́nu tó gbogbo ìwà yòókù tí ẹnìkan yóò sọ fún mi nínú àwọn ni wọ́n sọ ó àdúrà kan bẹ̀ àdúrà yìí sẹ́yìn lè ṣe òun ni olórí gbogbo a fi wá foríjì wọn jù ọ ni wọ́n jẹ́ mi lẹ́rìí wípé ṣé ìtàn rárá ní jésù ṣé wù àwọn ló fún àwọn táwọn bá kà tó bá pọ̀ èyí tí àwọn ó fi bọ́ níwájú ọlọ́run ní káwọn wá tẹ̀sẹ̀ kó àwọn gbọ́dọ̀ ṣẹ lọ́run dáadáa kí àjọ àyàkó lè ríṣẹ́ ṣe sẹ́mà ìgbàdó sọ̀rọ̀ yọ̀rọ̀ yẹn èmi bí wá sínú ìròyìn Yorùbá tó gba kí níkẹ̀gbọ́ tó jẹ́ mọ̀dàríkà bó tí mọ̀dàríkà àti tòjútòjú bá pọ̀

kò sì gbọ́dọ̀ yẹjú àwọn ọ̀rẹ́ sẹ́ni ẹgbọ́dọ̀ máa ń gbìyànjú kó mọ báwọn èèyàn jà kó mọ dọ́ta alẹ̀ sódà kí oògùn yẹn kí ó sì yẹn kó lè mọ ẹrí jẹ́jẹ́ lára wọn bẹ́ẹ̀ náà nínú yẹn ṣùgbọ́n sẹ́yìn lè ṣe fáàrù yẹn èyí tó fi jẹ́jẹ́ ní káwọn máa káwọn máa ṣẹ̀ dáadáa ló fi ṣe ṣe tó bá rí bẹ́ẹ̀ ó láwọn ọmọ yìí nínú wọn wọ́n gbẹ́yàwó níyàwó wọ́n gbowó olówó wọ́n mọ̀ sọ fún pé àṣẹ lọ́nà àwọn torí pítà bá ti ń sáà ń ṣe yìí gan kò dáa sẹ́yìn ní sígbà táwọn ń ṣe kò ní rí sẹ́ṣe tí bá sì rí sẹ́ṣe wàhálà ní wájú ọlọ́run fáwọn tí ó ràwọn léyìn ẹni ẹṣin rẹ̀ lọ́dọ̀ àwọn léyìn kò sí tó ń jẹ́ kàbáyé ń sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ńlá ìdíje rárá gbogbo ẹ̀ tọ́ áàdì ní gbogbo kàbáyé lọ́dọ̀ wọn gbogbo tí ń jẹ́sẹ̀ yẹn ìtẹ̀láṣẹ̀ ọlọ́run lọ́dọ̀ sí bí ò bá sí ìrìn ìrànù ti ẹnu sún fi débẹ̀ tó ò sí ìrìn débẹ̀ mọ́ sọ pé rọ́ ni àníyàn ọ̀rọ̀ awo ni gbogbo tó bá ti rí bẹ́ẹ̀ mẹ́sìn wọn awo ni àwọn tó bá dáwọn àyè kan wọn ni wọ́n ń dáwọn nǹkan yẹn mà wọ́n tó bá ti dé bẹ́ẹ̀ ẹ ò lè dá mà. bó o lè ló ti jẹ́ mùsùlùmí òdodo tí mo sọ pé kó máa ṣàbùkù táwọn èèyàn ló fi ń súnmọ́ lọ́rùn lókùn ti dáwọn àyè kan àwọn náà ò ní jù má ẹ sì máa gbóhùn rẹ̀ lẹ́nu wọn náà tí mi bá kú wọn táwọn tá bá fẹ́ yìn láyìn ìgboro wọn sọ wípé Eh, nigeria tí mú káró wà máa béèyàn béèrè náà sáré bí ìtaani bí ìtaani nàìjíríà tí mú káró bèèrè ah, wàlá ìbàjẹ́ ń bẹ àwọn mùsùlùmí gan wọ́n lọ́ bẹ̀rẹ̀ àárín àbọ́lọ̀ ah, bá ní bá wa káṣẹ́ ìbàjẹ́ ilé níwọ̀nba láti dára sí à àbàjẹ́ ah, ń níbi àkídà burúkú àkídà burúkú tí ò dáa gbàgbọ́ ìntànà bí jìnà sí kétékété ní wà tí ó dá àti ìwà bẹ́ àkídà aláàbínsọ̀lọ́wọ́ nìkan ní wọ́n fi ń sọ jò ní ló ti pẹ́lú sọ náà gáàmù ní sọ rẹ̀ máa mọ̀ tó ló ti di múfí ṣùgbọ́n yá yóò máa sọ́ra sọ̀rọ̀ ní ìsìn ó ní ìwọ̀n tó bá ti di ohun sí wífí ìwọ́n ti graduate kò nínú ẹni tí mọ̀lẹ́kà tó mọ̀ wá bi léèrè nínú sàárè ó ní ilẹ̀ gbọ́mi yẹ gbọ́mi yóò ó ní ẹmọ́sì mi gbọ́ yìí nígbà yìí nàìjíríà àti mú kárù yẹn ìbéèrè tó máa ń bíyàn léèrè bí ìbéèrè ọmọ primary school làwọn ìbéèrè yẹn ṣùgbọ́n tí o bá gbọ́ tó sí ìwọ ti graduate kú níbi ìbéèrè yẹn ah, ọlọ́run fáṣánú wa ni wo àánú ṣe wá ah, àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ń mú kọ́lọ́wọ́ palẹ̀ ayé rẹ̀ yẹn yẹn tó wá fi mú ríra wọn ẹ̀yìn tí ní ìbáṣẹ̀ bẹ̀rẹ̀ kìíní kan tí ìbájẹ́ mùsùlùmí lásán ó dé primary school ló wà ní wọ́n bá gbowó sófin kú ti graduate ìgbà tí mo ń bẹ́ẹ̀ náà ní kó graduate lóòótọ́ ó ti lẹ́nu ìṣẹ̀lẹ̀ súnmọ́ ẹ̀ òun mọ̀ tó ń sọ lóòótọ́ ní tó ń sọ yé ó sì lẹ́yìn nínú ẹ̀díẹ̀ tó bá lè dún sórí ibi báyìí ó ti graduate tí wà tó tún ti jọba ṣùgbọ́n yẹn ó lè máa ta láyà ó lè mọ́ ní gboyà fún ọlọ́run pé wọ́n lọ́run tó sí bí ìṣẹ́bí náà tó sáyè tèmi àwọn tó sì wú wa bẹ́ẹ̀ bí síríà náà jọ́ kìíní àná kílà ti bọ̀tán rẹ̀ àwọn tí wọ́n ní gboyà bẹ́ẹ̀ sọ́lọ́run bí kọ́rùn bí Haman kílà ti bọ̀tán wọn Àbújá àwọn dàlélò ṣerú wàyẹn náà ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí á sì gbàmọ́ lọ́wọ́ tó bá jẹ́ ìlú àkànbá sùn lásán á gbàmọ́ lọ́wọ́ ní ìṣòro tó sì lọ́nà sọ ẹsẹ̀ ẹ̀yẹn ni ọlọ́run mo dúpẹ́ kò ní sọ jù bẹ́ẹ̀ lọ tó bú tó bá kọ jù bẹ́ẹ̀ lọ ilẹ̀ òjò òun wọ́n ti kí èsì nǹkan tó tún ra wá ṣe ní kìí bá ti ń gbọ́ ẹ̀ká máa ń wọ́pẹ́ irúgbà yẹn kú sí lára mùsùlùmí sí lára mùsùlùmí irúgbà gbọ́n ó jù yẹn táwọn àti jáde níjọ́ kìíní àtàṣe ń rí àwọn lárúbáwá jẹ́ mùsùlùmí jẹ irúgbàgbọ́ yẹn náà ń bẹ láàrin àwọn kanú wa tẹ́pẹ́ àwọn tó lọ́wọ́ mọ̀ jù wá lọ. ní ẹ̀mí ìjọ kan ní lẹ́nìkan ní wọ́n ní àtàní wọ́n èmi ti ń déwájú ọlọ́run ṣáájú wọ̀ ti déwájú ọlọ́run ti pẹ́ tí wọ́n tó débẹ̀ ọ̀dọ́ náà gẹ́gẹ́ bí mi nà tàbújá rẹ̀ ìlú àwọn ọ̀rọ̀ kótókótó nítorí ẹ̀kọ́ jẹ́ ọ́fẹ́ ni tọ̀ ń gbé òun ti mèsù ti pẹ́ òun ti sògùn ti pẹ́ àwọn wà lọ́mọ́lọ́ lọ́rùn mo sì ní sọ níbi táàkì tó ń súnà tí ó dá wọn lákẹ́ pé káì mọ́ parọ́ mọ́ mo sọ àgó súnà bá ti wà kálẹ̀ mo sọ rú ẹ̀ mo à mo síríọ̀sì tí mo <laughs> mo súnà yóò tó àdírí àwọn ẹni mo mọ̀ ń sọ lọ́dọ̀ àwọn tó mọ̀ pé kó mọ̀ kan tí ẹ̀sìn òye bí mo náà ti pọ̀jù láwùjọ ìyá gbìyànjú kájìnà sí àwọn ìwà báyìí ká máa èèyàn kò sí mú àwọ̀ àwa mùsùlùmí à sí ni kúrò ń sọ náà àdìsọ́lá tó fẹ́lẹ́ ó nínú àwọn àpẹẹrẹ mẹ́tẹ̀ẹ̀ta táàfin mọ̀ mùnẹ́fík wẹ̀dà túnmìnà hall tán bá fún ní nǹkan gbà á pamá tọ́jú rẹ̀ fún wa yóò jàǹbá rẹ̀ ẹjá jìnà sí kì ṣe wà tó níparí gẹ́gẹ́ bí sísè wa àyà méjì labára àǹfààní àti tún mẹ́ta ni a máa fẹ́ mú àwọn àṣàlàyé àwọn ẹ̀kọ́ na àwọn àyá ti yẹn a tọ́ka sí náà àyà 72-74 láti bẹ̀rẹ̀ lénìí tọ́lọ̀ ní apá kan nínú àwọn àyálùkítà wọ́n máa sọ fún apá kejì wọn wípé ẹgbà ń táwọn mùmìnì náà gbàgbọ́ lójú ọ̀sán tó bá dọwọ́rọ̀ ẹlẹ́yà kìfèrí sí nǹkan yẹn káwọn náà lè kó ní ìsìlámù padà sí mẹ́sìn nínú àyà آية كشف kashfu fasadi qasdi firqatin al-kitabi fi zihari afusihim mu'minun annahum minhum فمنهم على نقول ذلك بل محاولتهم تدل على رجال المؤمنين عن الإسلام إلى ما هم عليه من الدين الباطل وغاية ذلك والنفاق والتصنع لذلك يوجد بعد يوجد عندهم بعض الخدمات الإسلامية من المعاملات الطيبة جاذبا لقلوب المسلمين إليهم وما أكثرهم في واقعنا المعاصر ọlọ́ọ̀bá ó tú àṣírí aburú àníyàn àwọn apá kan nínú àwọn wọ́n ṣàfihàn ara wọn sáwọn mòmìnì wípé ìgbìmọ̀jú tí wọ́n ń ṣe yìí wọ́n ń ṣe láti fi sẹ́yà mùsùlùmí po tó fi sẹ́yìn wọn padà kó nínú ìsìlámù lọ síbi táwọn wà nínú ẹ̀sìn ìbàjẹ́ gbogbo tí wọ́n torí ẹ̀ ṣe léyìí torí nífàkì tí ń bẹ lára wọn ni kìí ṣe pé wọ́n kalẹ̀ níwàárí kan lọ́wọ́ tí wọ́n wú ìgbọ́n nífàkì tí wọ́n ń ṣe yẹn náà fi ń sàwọn mùsùlùmí ẹ máa ra àwọn apá kan nínú wọn humanitarian services káàrùn ọmọ ẹ̀dẹ́yàn lọ́wọ́ wọ́n gbé dání wọn náà wọ́n fi jọ kẹ́yìn kásìkò lọ́bí wà tó dáa humanity humanity tí ó mọ̀ sọ nìyẹn gbogbo ilé wọn fi ń fa ọkàn mùsùlùmí lọ sọ́dọ̀ wọn irú wọn tó pọ̀ lásìkò tá a wà nílé yìí irú wọn pọ̀ lẹ́sìn ilé àwọn domina mùsùlùmí ti kan òye wọ́n máa jà torí wọn burúkú tí ìkan bá wáyé láàárín wọn àtàwọn mùsùlùmí ẹ̀ láwọn tàṣọ àwọn mùsùlùmí tí wọ́n jà dídá ara o ẹ̀kẹ́lẹ́kẹ́ fi nìkan ha ẹ̀kẹ́lẹ́kan obìnrin wà torí pé ó ti láwọn àǹfààní kọ̀ọ̀kan òun sì lẹ nínú ìgbàgbọ́ àbíkó tó pẹ́ lómi ìdí ẹni tó jẹ́ kọ́sọ́mà ẹ̀ wọ́n kẹ́yẹ yẹ kó yí wa ọ̀gbọ́n ní ọ̀nà àwọn ẹni tó rí irú wọn tó pọ̀ ńlẹ̀ lórí iṣẹ́ ọwọ́ tó gbéṣẹ́ fún wọn tí wọ́n ń gbéṣẹ́ pọ̀ tó jẹ́ mùsùlùmí ṣé wọ́n mọ̀ fún ní gáyà ni tó mọ̀ fún ní gáyà ó ní focus ó ní motive ó fẹ́ kí nǹkan yẹn gbé ìfẹ́ tí ń jẹ́ tó ń wà lórí ẹ̀mẹ́sìn ìbàjẹ́ yẹn ó fẹ́ fi gbé sí wọn lẹ́nu tẹ́sìn na ó tọ́ ni nítorí ẹ̀ṣẹ̀ náà nìyẹn ó tún mọ̀ pípọ̀ àbúrò bá dẹ̀ kàn fíìsì wá sínú ìbàjẹ́ tó ń wà ògédé kó ráyè àti tìrẹ́tì dáàbò sínú ẹ̀mí ẹ̀ nípa ìsìlámù tó gbé ó ti là ó ti jèrè ó ti kápá ẹ̀ ìwọ́n kò yá wọn bẹ́ẹ̀ náà lára ọba mo ti sọ̀yẹ́ náà kọjá lẹ́ẹ̀kan a ní wà láàrin ẹ̀ka ń sọ pé kí nínú sì o sọ́dà kìí ṣe ojú pé o súnà ní ṣe fi wò mí sọ́dà tó kórìíra mi níbo <laughs> níbo àti tó bá tó gbé aláìmọ̀ kan bá ní sí kò yí tó ń rò pé tó ń ṣe ó dá ìtíwọ̀ náà ṣe ó dá àmọ́ tó bá yé nu wọn tí bá sì ń náwó dáadáa sí ọ ó níbi tí ń lọ bí ò bá rí kẹ̀kẹ́ jẹ ní ìlara rẹ tajọ wípé onífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ọjọ́ tó bá ti ń takọ̀ àwọn bíbí àti wọ́n sì máa jì ẹ̀ ó jèrè kó jèrè òun ló sì ń bá wa jà lé nìyí káàkiri láwùjọ lágbàáyé ìṣẹ̀lẹ̀ Yorùbá nìkan àwọn bíbí yẹn kan sọ pé òun ò dá àmà ní wàláì wọn lágà fún ọmọ ìdá ìyàn gan ìfáàt wọn wáṣẹ fún èèyàn ìfáàt ẹjọ́ kan mo lọ kí inú ọfíìsì wàláì láti ṣe kódà kòtà sọ pé kò wọ́n fi sálá ni mí kò pálù sínú ni mí wọ́n ẹ̀rọ ti ṣe dáadáa sí mi máa tara rẹ̀ ó polówó ọjà rẹ̀ lọ́wọ́ ẹ̀ kó sọ́ra ṣe torí jọ́jọ́ bá gbọ́dọ̀ rẹ̀ sì dé olùjọ́jọ́ wípé ẹsẹ̀ mi láǹfààní ni àwọn mo dúró lórí ẹsẹ̀ mi mo dúró lórí ẹsẹ̀ mi o àǹfààní kejì أن الأصل في معاملتها الكتاب مع الغير هو قصر منافعهم على أنفسهم ليكونوا أفضل الناس وارفعهم مكانة وشرفا في المجتمع لتميل قلوب غيرهم إلى دينهم أنه الأجمل وإذا تعدت منافعهم وإنما ذلك نفاقا منهم وتصنعا onígbé ìpìlẹ̀ níbi ìwà àti ìbánilò àwọn arúgbó tàbí pẹ̀lẹ́ ní tí è sára wọn o ní wípé gbogbo àǹfààní wọn kẹ́rì straight ẹ̀ lórí ara wọn nìkan hàn fún mọ̀ràn lọ́wọ́ ìpìlẹ̀ nìyẹn ẹ̀rí pé àwọn ọmọ gbéra wọn sípò ọmọ gbéra wọn sípò kò báyìí ló wà bẹ́ẹ̀ ara wọn wọ́n ti pé yẹn kan náà nínú nínú àwọn tí ń darí wa ń lò gbogbo ọmọ ìjọ rẹ̀ ní máa ń kó sáwọn ọkọ̀ àwọn ọmọ ìjọ bóra ti kó gbogbo àwọn tí wọ́n fara wọn gan jù wọ́n ti láwọn jẹ́ náà sára yẹn àwọn ìjọ ti tiẹ̀ fírkọ̀ tiẹ̀ nìkan náà kó sípò gbẹ̀yìn àfáàtẹ̀ lọ wọ́ ọba lábùjá aláhìn àwọn táwọn sọ pé kábẹ̀rẹ̀ ọlọ́run kí ló bá wà náà kí ìsọpá àbẹ̀rẹ̀ ọlọ́run ṣùgbọ́n ẹjẹ́ àjọ jara wa lógún lọ sí ìbẹ̀rẹ̀ ọlọ́run ìdájọ́ bá lẹ́yìn fẹ́ ṣe rí àkìlámù ẹ̀yìn tẹ́lẹ̀ òṣèré nàìjíríà ìjẹ́lẹ̀ òṣèré nàìjíríà ìyẹn lẹ́fí ń dà lórúkọ àjùm fáìn ọ̀rọ̀ yìí wá wọ́n sì débi wípé ẹni kèsì rí burúkú ó kórìíra ẹlẹ́sìn wọn gan láti sàǹfààní kan níbi ipò òṣèlú ó kórìíra láti ṣe fún àfọmọ ẹgbẹ́ ìbíkẹ́ ẹnìkan ẹ̀yìn wá ní ìmáàmù ní council of imam wọ́n náà gba lábùjá kíkiri lè ṣe kí ni náà ẹ̀yìn fún solidarity for the president ó níwà kìí tako mùsùlùmí ó níwà tó ń bá lè tún president Nigeria ó dáa ẹ̀sì kò ń gbọ̀n fẹ́ẹ̀ kẹ́ ní àrùsùn náà ní lẹ́yìn àwọn ọmọ sọ́wọ́ ẹni bá fẹ́ kó ìra kó kó ìra wa kódà bẹ́ẹ̀ náà bá wò wípé wà láìlẹ̀ yìí kọ́ ẹja ẹlùmí ní ìtì kèrè kò rí sábúrú méjì máa ń sọ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń bá gbé dáwà súnà dání máa retí kú kìí ṣe dáwà tó mọ̀ sọ wípé mo fẹ́ dájì kò báyìí torí pé àwọn tó mọ̀ tàbà tí ó pọ̀ ọfà kan tún lélẹ̀ ní ìsìn inú tí máa bí wọn báyìí ẹgbẹ́ tí wọ́n bí ní àsọ ṣèrí àwọn olùdẹ fẹ́ lò síyáta síyáta ìsìlámíyà síyáta ìsìlámíyà ṣẹ̀ríyà ṣẹ̀ríyà ẹba ogun ìdílé tán kó ẹ̀sọ́ súnà jẹgẹ́ awó ẹ máa ṣe sòlí lábẹ́ súnà ẹ máa ṣe òṣèlú ẹ ti pín méjì nílùú kan ń sìn ànídàkọlù ẹ ti pín méjì àwọn kan lọ́pọ̀ lẹ́nìkan àwọn kan lọ́pọ̀ lẹ́nìkan lábùjá nínú tẹ́dáwà náàbí náà lè lé tẹ́dáwà súnà náàbí náà lè lé ní ìṣẹ́ ìgbàtẹ́ ìṣẹ́ ìrìnàlù lábẹ́ Buhari so tí kéfèé ní ìyẹn bá ti débẹ̀ ní ìṣẹ́ ìṣẹ́ ìrìnàlù lábẹ́ wọ́n sì máa ń fọ́pọ́ lọ àwọn èèyàn ṣeré èmi ò níyà àwọn ẹ̀dẹ́ yẹn ti ẹ̀ kọ́ ni lọ́pọ̀lọpọ̀ tó bọ̀ tẹ́ fọ́ọ̀lù sí wọn lọ́wọ́ wọ́n ti conference islamic governance islamic governance islamic politics islamic politics and governance kìnnì kan abẹ́lẹ̀ òsìlíà kìnnì kan àwọn kìnnàfà ẹ̀yìn tí ẹ̀dá bá wà apá wọn ẹ̀yìn ònípa gbúmọ́ ẹ̀yìn kìnnì kan so ńgbà tí mùsùlùmí borí bí ọdún mẹ́jọ mú fẹ́ tọ́ mẹ́jọ lọ lórí ààrẹ tẹ́ẹ̀rí síbi yálù aláhàkọ́ kẹsìwá gbogbo ti dá wà náà bí kẹ máa sàlàyé ẹnu mọ́sálásí wọ́n lóore títẹ́fẹ́ tí wọ́n bọ̀ yìí ẹ̀kàn ti kó bá wa kẹrin ẹ̀wà bẹ̀rọ náà tó dáwọn ní gínà máa sọ̀rọ̀ àmàtàgbàmọ̀ tún ní láti rí káyí tó bá fẹ́ gbọ́ngbọ́n pé ìrọ́lẹ̀ yìí pa àpò yílẹ̀ ń tù ẹ̀kàn fi súnmọ̀ kájú ní ife efe jele ngwa ife efe jele ngwa ife ife jele ndu ule nsana re ti ese sura na dukata shiri ala omigbo ruwa baje ona nwa si yi dada si dada na okinyi dada ona fomiti yi ona so ipile ni ube ara ona ni wọn gbe eji torípé wọ́n gbà pé ara wọn làwọn fẹ́ kó máa wà láwọn ọkọ yẹn káwọn máa darí àwùjọ káwọn jọ́lọ́lá láwùjọ káwọn jẹ́ nípòlá láwùjọ wọ́n mọ̀ pé lè fa ọkà wọn sínú ìsára wọn sínú ẹ̀sìn wọn pé ẹ̀sìn wọn ló rẹwà jùlọ tó bá ti wá di bí àǹfààní wọn ń tayọ kó lọ́dọ̀ wọn wọ́n sọ́dọ̀ ẹlòmíì fàyínà náà záàlì kàní fáfán nínú

nínú àwọn ọ̀fàní tàbí múnú ayà yìí wọ́n fi yà ánà húdà lọ́yìn wà lùhúdà alhadi ìlàkírí dàrí ní wàsà àdá ti hìmá ọlọ́ọ̀bá ní kó ìnà lùhúdà húdà lọ àríkanú ayà yẹn ipé tí ń jẹ́ ìmọ̀nà ìmọ̀nà tọ́lọ́n torípọ̀ báyìí lọ́bá fi ìmọ̀nà lọ sí lọ́dọ̀ àwọn ẹ̀dá èèyàn kò lè ṣe wá ní àǹfààní nínú ẹ̀kọ́ lè bá tún kọ́ anàtìṣìmánà ahìlì hafi máa ń dàhùn ilmi عن صحة الإسلام وصدق نبوة محمد عليه الصلاة والسلام على المسلمين يتسبب ذلك أمران الأول لئلا يعرف المسلمون حقيقة ذلك عندهم فيتقوون به على تمسك والاستقامة على الحق الذي هم عليه الثاني لئلا يتزرع به المسلمون للقامة به عليهم حجة يوم القيامة ìkòdòdó mọ́ sí àwọn alìkìtàbí ń kòdòdó tí ń bẹ lọ́dọ̀ wọn mọ́nú mà èyí tí wọ́n mọ̀ nípa ìlàlàfíà islam àti ìjólóòtọ́ tí a nẹ́bí jólóòtọ́ tí wọ́n fẹ́ fi hàn sáwọn mùsùlùmí in tó fa nǹkan méjì ni àkọ́kọ́ wọn ò fẹ́ táwọn mùsùlùmí ó mọ̀ wípé àwọn gbà wípé òótọ́ níbẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí so that

wọ́n lè dúró tẹ̀sìn wọn ọ̀rọ̀ àwọn kọ́ ọ̀rọ̀ kejì wọ́n mọ̀ pé táwọn bá lè jẹ́ káwọn mùsùlùmí ó mọ̀ wípé òótọ́ ní ìbẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí ó padà lo ọ̀rọ̀ ní àjẹ́sì àwọn lójú àkìyàmà tó fà náà nìyẹn ẹ̀rẹ̀ lómi ìbò ti kó mú òótọ́ tó nú wọn náà bóyá ìkan nú àwọn nǹkan méjèèjì ń fà tí ò fẹ́ kílẹ̀ fún mùsùlùmí أن الله هو ذو الفضل والمنة لا غير ومنه يطلب ويخرج لأنه لأوسع فضلا والعالم والعالم والأصلح له àríkà nínú ayà yìí tí ọlọ́run bá ló ní ọrẹ alìmínà òun lọba ọlọ́rẹ wọ́n sì ní ọba ọlọ́lá ẹnìkan kó ní ọ̀dọ̀ ọlọ́run láti ní wọ́lá àtọ́rẹ torí pé òun ló gbá ìjù lọ́rẹ títàyàn lọ́lá títàyàn

àwọn náà ló yẹ àwọn náà ló lẹ́tọ̀ọ́ sí ọlọ́run fẹ́ fi wọ́n sàdúgbò fẹ́ yìí ilé ṣeṣe ìwọ tọ́lọ̀hùn fún ẹ̀tọ́lọ̀ bá fún wọn náà ó wúrú wà tó burú sí wọn lọ tàìmọ́ fún ọ yẹn ló yẹ ọ́ kọ́lọ̀mọ́ fún ọ òun ló yẹ ọ́ tó tọ́lọ̀ bá fún ọ ọlá yẹn àti kù yẹn yóò hàn ó ríra yóò pa ọjọ́ tó ti ń pọ lọ́tí lọ tó bí màdàlú hmm? tọ́lọ̀ bá tó lẹ́ni tó láyẹ ẹni tó bá ti gbé fún kúrò bí i ṣe mùsùlùmí àìbá jàzù àgbọ́ra wáyé kúrò bí i ṣe mùsùlùmí ọlọ́pàá tí mo kí lámújá sọ lórí o gbogbo lákan fún o lọ́lá táyé yìí kúrò bí i ṣe mùsùlùmí ọlọ́run fi kú bẹ̀rẹ̀ kó máa jáde wọn mùsùlùmí náà ti fi bẹ̀rẹ̀ kí ni tóun náà ṣe àhà bó ti jẹ́ ní àdáwò ìlú rẹ̀ jẹ́ اختصاص الله بعض الناس بمنة منه قد يكون متسببا من عمل الوالدين كحال عيسى بن مريم أو من عمل الشخص ويكون كلاهما الجلاء الخاص به على الغير كيف يتعامل مع ذلك المؤمن أيكون فيه شاكرا أم كفورا قال الله تعالى àwọn kan lẹ́sàánú يقول لك ọlá kan ó lè jẹ́ sábà bí iṣẹ́ ọwọ́ àwọn òbí méjèèjì gbogbo ló sì mọ̀ jọra fún ló sì mọ̀ jọra fún ẹ̀san àwọn òbílẹ̀ méjèèjì lọ́lọ́run bá fún bí ẹ̀san lára rẹ̀ a máa rí bẹ́ẹ̀ bí ìsà mọ̀mọ́rọ́ yá kí ìjọsìn rẹ̀ yíká sí ẹwọ gbé ìṣẹ̀lẹ̀ àná sí ìsà bọ́ọ̀lù tuntun àìsè fún ọnà Kùránì àti bó bá ti ṣàlàyé ọlọ́run fi ìfẹ́ tó ní sí àwọn òbí rẹ̀ yẹn dí ló fi jáde yẹn ó fi fẹ́yìn oṣù bóun lò náà lò lẹ́nu náà tó wá rò pé ń gba ẹ̀wọ̀n fún ọ ló fi ló fi débi gbòòrò yẹn lù ìjádò ní ìmú fi kùrá ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn pé ẹ̀dọ̀ rẹ̀ <laughs> kò tó rí rẹ̀ tó mú gbogbo parí kí náà tó wá àdìjú bẹ̀rẹ̀ sí wà láàrin àfáà bá ti fa àwọn méjì báyìí owó dé ní àdójúkọ̀ á ní wọ́n hàn fẹ́lẹ̀ gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ sábọ̀ mú kò tó lẹ́ẹ̀ lówó lọ́wọ́ ìwò ọmọ bóyá ó ti ní àwọn ìhàsá táwọn òbí rẹ̀ ti kọ sọ́lọ́run láwọn ẹ̀sẹ̀ tó wọ́n ti jẹ́ lọ́run tó wájú káwọn tó filẹ̀ ayé rẹ̀ tọ́nà ògbàdúrà yẹn fáwọn ológun ayé tó gbà lórí ìṣẹ́ yóò sì rí bẹ́ẹ̀ ní àjẹnijẹ́ bàbá yẹn

ọlọ́run ti dàlú wọn ó wúwa rẹ̀ ọlọ́run sí fún orí ìrìn rẹ̀ ọlọ́run bá sí fún sẹwárí kìíní kejì yìí yìí ti lẹ́wọ́n ìlú sọ́sọ̀rí he yìí ọlọ́run fi sàdánwò fẹ́ni lórí àwọn tó wù كيف يتعامل مع تلك المنة أيكون فيها شاكرا أم كفورا ọ̀rẹ́ ọlọ́run tọ́lọ̀run táyẹn yálà tú àwọn òbí ẹ̀ ni àbí tú ara rẹ̀ náà ni olùsọ́nà ọba ṣe fún yẹn bóyá ni o ṣe tí tara rẹ̀ bí kèfèrí ni àbí yóò jẹ́ tí ó máa ojú bẹ̀rẹ̀ kì láwùú láti ní wọn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí fún àdánwò ni tó o bá ti máa ń lò yóò gbà ẹ yóò gbé fáwọn ìlú tí máa lò ó tó lówó wà fún so ní ìmọ̀tòlọ́ láà àdáàbùn fẹ́ rí ìdẹ̀rọ ọlọ́wọ́ bá yẹn ó ní ẹ̀kọ́ tàà fi ń bá lò ní ẹ̀kọ́ tàà fi ń bá lò kó mú orí tọ́lọ̀ tó gbọ̀ndà ẹ̀fún yẹn kan fáwọn aláìn jẹ́ kí inú ẹ̀wọ́n nínú àwọn ọ̀nà tí a fi ń lo àwọn ọlátọ́lọ̀ bá ṣe fún ìrìnà àáyà 75 tọ́lọ̀ ń sàlàyé nípa pé àwọn alùpìta ìbẹ̀nu ẹbágbó tó pọ̀ fún yóò dàgbàdà fún yín ìsìn ìbẹ̀nu ẹbágbó díẹ̀ fún ẹnu bá yín tọ́jú ẹ̀ kò ní fẹ́ gbé e láti ẹbá dúró lórí ààrẹ kọkàn bẹ̀ náà ọkọ̀ sáà rìkọ́ ni wípé anal min anfasil madiyat allati yaxtanu nasu anfusahum fiha owó tẹ́ rí yẹn ń bẹ lára àwọn nǹkan ilé ayé tó lágbára gan tó tó lè bí iye táwọn èèyàn máa ń jàǹbá ara wọn lé lórí torí owó náà yọ́n para wọn torí owó náà ìyàwó àkọ́kọ́ tí wọ́n fẹ́ràn ara wọn dáadáa ìjọ wọn jẹ́ fẹ́ràn ara wọn dáadáa kí lọ́lọ́run sílẹ̀ kò owó kalẹ̀ kọ́kọ́ sí tó náà báyìí afá ìjàmbá ó fi wú ọ̀pọ̀lọpọ̀ owó

ibi tá ní àdìyàn òsì tí mo dárú ló sọ̀rọ̀ ló sọ̀rọ̀ alhamdulillah ìṣẹ̀gbọ́n àti ìlú lórí òpá wá ṣùgbọ́n kí ní dájú àlẹ́jù láàrin àwọn tí ń fẹ́ ara wọn nítorí òsì ara wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú kéékèèké kéékèèké tó ń yọrí ta yóò tún sorí kólóbó nínú táìpù òsì báyìí yóò gbé ẹnìkan síbẹ̀ gbàgbà wọ́n sorí kólóbó báyìí <laughs> ó gbó náà ló wú àtọ̀ bẹ́ẹ̀ kò sí nkẹ́kẹ́

ọdún kan àtọ́ṣe háwọ́ mọ̀ fífí náírà lọ́rọ̀ ti wọ́n mú ṣe ṣe ó mọ̀ di ẹbọ nítorí ó mọ̀ fífí náírà lọ́rọ̀ owó owó ní ẹ̀kọ́ sí ìgẹ̀kẹ́ owó náà ní tó gbé nínú tọ́mẹ̀lẹ́yàn fi ń ṣẹ̀ṣẹ̀ ní ayé tó lágbára jù owó wà bẹ̀rẹ̀ olóòkú táwọn ẹ̀fẹ́ máa ń jàǹbá ara wọn lórí ẹ̀ kọ́yẹ̀ lórí ń jàǹbá ara ẹ̀ gẹ́gẹ́gẹ́ nígbò lówó ǹkan lọ́wọ́ kò ní lè jẹ́ nǹkan tó wù sí tó wù kò ní lè lásán fún sára aláàjì ẹgbẹ́ nke jíjẹ ẹra sọ wà lẹ́gbẹ́sì tán ìsìlámù kankaná náà pa kò fẹ́ káà ah, ẹjẹun yóò bẹ́ẹ̀ bá kú ní ìsìn àwọn òfòwò ti jọ mẹ́jọ àwọn ọmọ òkò mọ́kò jáde owó gbọ́n ah, ní à ìrún mú wàhálà àti wá gbọ́ pé ìlú lọ́wọ́ má tó máa jàǹbá ara ẹ̀ yóò máa jàǹbá lẹ́fà àláfíà ara ẹ̀ lórí ẹ̀ ọlọ́run bá tún lè ilẹ̀ inú ayà yẹn wípé àwọn àlùkì tábì yẹn o wọn ò rí bákan náà níbi ọ̀rọ̀ àmà náà mílò mú hafáwọ̀ tó ń wà bá dùn kọ́ wà náà ìbẹ̀ nù wọn wà trustworthy tó nà tó bá wọn sòwò papọ̀ tó òjò payín pọ̀ wọn ní jàǹbá wọn ní pé tó ní mo jẹ́ mùsùlùmí fẹ́ jàǹbá àtàrà yìí

àwọn alùpùpù tó ń tẹ àwọn ọmọ ọlọ́ àwọn àyànfẹ́ ọlọ́run àwọn náà nírú ìwà yẹn lọ́wọ́ kì í ti báwọn nìkan nínú jàǹbá yẹn lọ́wọ́ àmọ́ nígbà yìí kan bá ti ní ẹ̀yìn lẹ́fẹ́ irú lára àwọn tún kẹ́ ìgbà kan tó ń lára àti yín náà ẹ̀yìn ọlọ́run pọ̀ so lára ẹ̀kọ́ tá máa rí kùránì nìyẹn bẹ́ẹ̀ yẹn bá the objective ní tó bá rí tó mú sí ọ nípa rẹ̀ sọ aburú tó sì jù dáadáa rẹ̀ lọ sọ káwọn ilé jìnà sí kò túnbọ̀ sí lápò nípa ẹni lọ́wọ́ àmọ́ tó bá ṣe wípé sísọ dáadáa rẹ̀ lẹ́nu ọba tó ṣe ń dáadáa má ẹ̀mí àwọn èèyàn ó rọ̀ mọ́ṣẹ́ rẹ̀ tí ò ní wọn tó lè kórìíra burúkú bẹ́ lára rẹ̀ ó lè mọ́ṣọ́ dáadáa rẹ̀ kẹ́kẹ́ kó mọ́ṣọ́ àbúrò sí i ọlọ́run fi ní ilẹ̀ fún alápẹ̀rẹ̀ lọ́rọ̀ ṣẹ̀tọ́ síta lọ́nà sí náà bá ní ẹ̀sọ́ ayé àkánú kòránù bẹ́ẹ̀ tọ́lọ̀ sọ̀rọ̀ ṣẹ̀tọ́ nù dáadáa láàrín àwòmọ́ tọ́lọ̀ sí ọdún wá ní ọlọ́run ti ṣẹ́bi ní sẹ́ni tó ní sẹ́ni tọ́lọ̀ ń gbà lọ́lọ́run ṣẹ́bi ní tí mo wáyé bẹ́ẹ̀ tí mo wáyé bẹ́ẹ̀ tẹ́ bá ju pé aburú ẹni yìí pọ̀ ìwọ̀nba tọ́lọ̀ sí ní sẹ́ni ìfẹ́ bá ilé sọ́pàpọ̀ má burú á sì sákàrà ń tún mọ̀ fún sí pátì sẹ̀rẹ̀ tó bá ti nílò tẹ̀lú sẹ́rẹ̀ kan ẹjá fojú fàbúrú yẹn náà tó bá ti pé ìlànà tẹ̀ wọ́n wá rìn ẹ̀kan lẹ̀mọ́ lè sọ dáadáa ẹ̀kẹ́kan aburú tó ṣe tẹ́ ìjẹ́ kí wọ́n jìnà sí ẹ̀rọ nìkan mọ̀ sọ ààrẹ pẹ̀dáda a sì rí ìdùnnú táwọn ẹ̀jì ti ṣẹ̀ gbọ́n tó ti yìn nínú ìfẹ́ máa fẹ́ sọ̀dáwọ̀ kan ọwọ́ kan tó táwọn kan gbé káàkiri eh, ìsùnyẹ ó sì gbogbo fún ọ̀sùn gbogbo rọ̀ ìtànà ń sọ lẹ́yìn náà ti bàyẹn tẹwájú náà ti padà náà ti báyẹ̀ náà ó sòdodo ẹ̀ka wọ́n wà kàbù àmọ́ kù rọ ẹni tó gbìyàn lọ́lá yìí ẹ̀yìn wá gbogbo sàtọ́ ní dáadáa lára kò lórí lára wọ́n hàn kẹ̀lẹ̀ bákan nínú ayẹ̀ yá rí pé ìfìbáṣà àfihàn ti dín mùtọ̀lábàtún wà ilẹ̀ háhùn إثبات عقية المدين بمطالبة ولحاح المدين به على تسديد ديونه وأقراضه Islam fẹ́rin lẹ̀ wípé ìwọ tó o ní ẹ̀tọ́ kó máa sin ẹni tó yá lówó kókó san gbèsè ẹ̀ kò lẹ́tọ̀ ìlàlẹ́ òfin ẹ̀sìn sáwọn àdéhùn owó tẹ owó tí mo yá yẹn bá ń sánmọ̀ ẹ̀bùn yín kò tẹ́ ti sọ̀rọ̀ bí àti ìdùnnú ẹ̀sìn àti ẹ̀sìn kan ọlọ́run ní wà nínú fún mẹ́nu òbìdì náírì láyìn àdíhì ìlẹ́yìnká ìlà máa dùn tà àlejò kọ ìmà láì fojú mo gbèsè san

masu yade shi masu jibole shi أن أهل الكتاب كانوا يفضلون أنفسهم على العرب وهذا نزيل قولهم وقالت اليهود la نحن أبناء الله وأحباؤه أو أهل الكتاب وانبولا na لولي أن a رباوة ìwé ẹ̀lọ̀wọ̀ tí wọ́n ń sọ wípé àwọn yẹ̀rúdí àti nàṣọ́rọ̀ àwọn ni ọmọ ọlọ́run àti àyànfẹ́ rẹ̀ ẹ̀fẹ́dẹ̀ ní bó ṣe lílẹ̀ nìyẹn àwọn israelite wọ́n gbà wípé ọ̀gá láti pìlẹ̀ náà ni wọn ìjípa jù sẹ́lẹ̀ fòdò وكذا من أقوالهم الكذب على الله وهم عالمون بذلك وهذا مشاهد أيضا في أخلاق تدع عشيم المسلمين nínú àwọn ọ̀dún tó máa ń sọ wọn máa parọ́ mọ́ lọ́wọ́ tó sì mọ̀ kúrọ́ làwọn ń pa eléyìí náà ń bẹ lánúwà àwọn bídíà náà mùsùlùmí tí wọ́n máa parọ́ wọ́n sì mọ̀ káwọn parọ́ ṣùgbọ́n torí tí wọ́n fẹ́ jẹ àti tí wọ́n fẹ́ jẹ

ẹni bá mú àdéhùn ṣẹ tó sì ń páyà ọlọ́run ọlọ́run bá ń fún ìfẹ́ òpẹ́ tó bá páyà rẹ̀ ilé túmọ̀ sí pé ká máa má àdéhùn ṣẹ nínú àwọn ìwà ìbẹ̀rù ọlọ́run bá tí ń fa ìfẹ́ fẹ̀dà ni pàápàá jùlọ ní ìbẹ̀rù olówó bí kí yẹn gbìyànjú ẹ kó mọ má àdéhùn ṣẹ sẹ́lẹ̀ bá ti bẹ̀ láàrin yìí àtẹ́kùn yẹn yáwó lọ́wọ́ ẹ bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala athbata li nafsihi sifata al-mahabba

so ìfẹ́ tọ́lọ̀ òun fẹ́ àwa ẹ̀dá tí máa ń ṣe jíjẹ́ ó yàtọ̀ sí ṣẹ̀tí ìmì àti ní fẹ́ra wa ọwọ́n láti ara wa ní ìsìn àtúnlẹ̀sẹ̀ nǹkan tó jìra wa ní sínsà ní fẹ́ra ara wa tọ́lọ̀ bọ̀ sí rí bẹ́ẹ̀ so ìyí tí yìí ó ṣe tọ́lọ̀ ó lóhun fẹ́ràn ẹ̀má àti tó bá gbóhùn Islam lẹ́nu pẹ̀lú